ó tún ṣílẹ̀kùn òní ohun ọlọ́run jẹ̀rí. ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí yín pé ẹ káàárọ̀ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ láàyè ọjọ́ òní ó máa dára fún yín òpin ọ̀sẹ̀ yìí lórúkọ jésù kò ní kan nínú ilé yín ẹ lọ rè lónìí ẹ bọ̀ rè lórúkọ jésù olùgbàlà wa ìwé matthew orí fifteen ẹsẹ̀ thirteen òun ni a fi gbàdúrà láàárọ̀ yìí matthew orí fifteen ẹsẹ̀ thirteen bíbélì wípé jésù dá wọn lóhùn pé gbogbo igi tí bàbá mi ti ń bẹ lọ́run kò bá gbìn ni a ó hù dànù hallelujah jésù olùgbàlà ń sọ fún wa láàárọ̀ pé gbogbo nǹkan tó sọ̀rọ̀ wọn bá gbìn sínú ayé rẹ̀ ó là á hù dànù gbogbo ní tẹ̀sù gbìn gbogbo ní tí ọ̀tá gbìn tó ní ayé ẹ̀ lára tó ń dààmú àgọ́ ara rẹ̀ tó ń dààmú ilé rẹ̀ gbogbo ẹ̀ pátápátá jésù ni a hù dànù wọ́n fẹ́ kó nígbàgbọ́ sẹ́rí téèyàn bá ti gba jésù gbọ́ ó ní àṣẹ àti agbára láti fi orúkọ rẹ̀ ṣiṣẹ́ ìyanu láti fi orúkọ rẹ̀ pa àṣẹ tí yóò sì dá ọ lóhùn so láàárọ̀ yìí orúkọ jésù yìí náà la máa lò láti fi rú gbogbo ntọ́lọ́hún ògbẹ́nu ayé rẹ̀ ìtọ́wọ́ ayé gbé ìtọ́wọ́ àwọn ẹ̀ka gbìn ìtẹ́gbìn lóru ìtẹ́gbìn lọ́sàn-án ìtẹ́gbìn lálẹ́ tọ́lọ́hún ọba ti gbìn a ó hù dànù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run mo fẹ́ kó o gba ọ̀rọ̀ ọlọ́run yìí gbọ́ lẹ́nu mi ìyanu yóò dẹ̀ ṣẹlẹ̀ tẹ́wọ́ jẹ́ ká jọ gbàdúrà papọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run gbogbo ntọ́lọ́hún ògbẹ́nu ayé rẹ̀ tí èso gbìn lórúkọ jésù ahu dànù láàrọ̀ yìí tí gbòǹgbò tí gbòǹgbò ó gbé irúgbìn ọ̀tá nínú àgọ́ ara rẹ̀ àfàwọn tó báyìí irúgbìn àìsàn nínú egungun rẹ̀ lórúkọ jésù àfàwọn tó irúgbìn àìsàn nínú ẹ̀jẹ̀ rẹ̀ lórúkọ jésù àfàwọn tó gbogbo irúgbìn ìnira nínú ẹ̀yà ara rẹ̀ kankan láàárọ̀ àfàwọn tó irúgbìn kánsà yẹn lórúkọ jésù àfàwọn tó irúgbìn fáibúrọ̀dù yẹn ní orúkọ jésù kristi àfàwọn tó gbogbo irúgbìn ọ̀fà yẹn gbogbo irúgbìn tá a fi òru gbìn sínú ayé rẹ láàárọ̀ yìí lórúkọ Jésù a fà wọ́n tu gbogbo tá a gbìn sínú ìdílé rẹ tí kò fi sí ayọ̀ mọ́nú ìdílé rẹ lórúkọ Jésù a fà wọ́n tu báyìí gbogbo irúgbìn tá a fọ́n sínú iṣẹ́ rẹ tíṣẹ́ rẹ fi wá dídàkudà lórúkọ Jésù láàárọ̀ yìí a fà wọ́n tu gbogbo iṣẹ́ òkùnkùn gbogbo tá a fi agbára ayé agbára òkùnkùn ṣe sínú òwò rẹ gbogbo táwọn orogún òwò ṣe gbogbo àwọn aládùúgbò búburú gbogbo iṣẹ́ wọn lórí rẹ lórí iṣẹ́ rẹ lórí òwò rẹ lórúkọ Jésù kó bàjẹ́ láàárọ̀ yìí kí ayé rẹ kó gba àtúnṣe kí àlàáfíà Jésù kó wọnú ayé rẹ lọ kí iṣẹ́ rẹ kó máa dára sí i mo gbàdúrà ogun gbèsè yẹn kó parẹ́ báyìí kó rí àánú gbà agbàdúrà fúnlẹ̀ Yorùbá lórúkọ Jésù Kristi ogun ò ní wọ̀lú wa gbogbo àwọn tí ń gbógun tilẹ̀ Yorùbá Olúwa gbàgbára lọ́wọ́ wọn kí àlàáfíà Ọlọ́run kó jọba ní Nàìjíríà gbogbo àwọn ọ̀tá nàìjíríà kágbára bọ́ lọ́wọ́ wọn ìjáde ẹ lónìí kó dára o ìwọlé rẹ kó dára kí òpin ọ̀sẹ̀ yìí kó dùn lẹ́yìn ó ti rí bẹ́ẹ̀ lórúkọ jésù olúwa wa àmín èmi ni tiyín tòótọ́ jeremiah ọmọ òkunlọ́lá láti the african church solution campground ní sam ewang estate ní ìlú abẹ́òkúta àlàáfíà ni fún yín.